وكل ضلالة في النار أنا أقول الله أترى الكاتب يقول òjíṣẹ́ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí kí a ti gẹ̀lẹ́ kó wọn bá kó bá wọn ara dé rẹ̀ kó bá wọn sọ̀hábà gbogbo wa náà ní àpapọ̀. ọlọ́run ọba àlejò ọlọ́run al-Qur'an al ń bá wa sọ̀rọ̀ ọ̀sán ni wà inna àbíkì ummatukum ummatan wahida àlùkùnmọ́ yín ìjọ yìí ìjọ tàlẹ́bí ìjọ kan ṣoṣo náà ni wa ana rabbukum fa'budun ìnìfìlọ́ náà bá yín fẹ́ẹ́ máa jọ́sìn fún kẹ́ẹ̀yà máa jọ́sìn fún mi. ní ayé mi nùsọ́tún ọlọ́run tó sọ tí ó jọ ilé ìtàkọ́rẹ́ wà ní suratul anbiya kejì wà ní suratul mu'minun ọlọ́run ni wà inna hadhihi ummatukum ummatan wahida ìjọ yìí ìjọ kẹsùsù náà ni wàá dà rabbukum fattaqun ìmì ọlọ́run ọba inú dá iná ní kẹsì máa bẹ̀rù kẹmọ fáyà ayé àlóyè yìí fi hàn pé ní umma ìsìláàmù yìí umma kan ni tí ọlọ́run asùnmọ́nà àtàlá tí ó nífẹ̀ẹ́ sí tó ti yọ lórí. ìyẹn ló pàtó yẹ pé ní anábíwá Muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́run wá ọmọ ẹ̀sìn gbogbo ayé pátá tí ó sì lánàá mí tí ọlọ́run asùnmọ́nà àtàlá tí ó tún gbà lẹ́yìn yìí tó fi rán ànábì pé àlùmọ̀ kan náà ló gbọ́dọ̀ wà ìjọ kan náà lọ́rọ̀ máa sọ ọ́nà àtàlá ló náà ni ọmọ ìsìláàmù yìí ìkànnì ẹ̀sìn ni ìyàwó bá sọ́nà ọ̀tà alá nínú ayé nínú sọ́tọ̀ alẹ́ ìmọ̀ràn ọlọ́run kọ́ wá láti pé wà á tẹ́sí mọ́ wọn bí hábòlè láàbì jẹ̀mí à. gbogbo yín lápapọ̀ ẹ mọ́ okùn ọlọ́run kí ni okùn ọlọ́run báyìí àdúgbò sálà tí wọ́n ti pé alukur'an ni gbogbo yín ẹ̀rọ mọ́ alukur'an ni tí ọlọ́wà sọ́hánà wa ta'ala tí ó fi rán òjíṣẹ́ sí yín tí gbogbo yín kí ẹ dìrọ̀ mọ́ kẹ̀ẹ̀ka kẹ́gọ́ yín kẹ̀ẹ̀tẹ̀ lófin ẹ̀ kẹ̀mọ́ tẹ̀lé lánàá mi. àrínú sára sani ikhlasul ibadati lillah ìtí ń jẹ́ ẹ dìrọ̀ fún ọlọ́run tó ọlọ́run nìkan náà ní kẹ́ ẹ máa jọ́sìn fún ẹ máa jọ́sìn mi nínú àwọn míì tí wọ́n tútú wọ́n ní واعتصموا بحبل الله جميعا tọ́lọ́n sọ́ńbẹ́ pẹ̀rọ mú kọ́ ọlọ́n tó kọ́ ọlọ́n náà ní àsúnà gbogbo ipápá ẹ̀tẹ̀lé lánàá ànábẹ́wà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí a bá wọ ìtumọ̀ tí gbogbo wọn fò yìí kẹ́bi al-Imam Shawkani rahmatullah alaihi wa ti sọ ní kankan náà ní oúnjẹ fi pẹpẹ bá wá tún bí rọmọdù Qur'an gbogbo wa àyè pé lánàá ànábì náà làá máa lò bákẹ́rẹ́ bá a bá ń ṣe náà nìkan ṣoṣo bá a ṣe mọ́ sí a lè pín ní ìlànà ti kùránì náà ni ó tún jẹ́ pẹ̀lú pé ọlọ́wà sọ́nà ọ̀tà alá ìpa gbogbo aláṣẹ ká ṣe náà ọba nìkan ṣoṣo ká tẹ̀ ló fi ọlọ́run ọlọ́wà ni wà láàtàfà rọ́pù ẹ̀mọ́ pẹ̀lá yín yẹlẹyẹlẹ ẹ̀mọ́ di ẹlẹ́yàmẹ̀yà ẹ̀mọ́ di oníjọ́ ẹ̀mọ́ di ẹlẹ́gbẹ́jẹgbẹ́ sábàwọ̀ áyà yìí. àṣẹ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní tí ń pe gbogbo wa lórí pé ká ṣọ̀kan ká lórí òdodo. bákan náà fún àwọn ìpín yẹlẹyẹlẹ torí pé ní ìyẹn ló wa wa sàálà ìyẹn wa wa sàálà ní ni mo ṣe rí kí ẹ dàbí àwọn ẹlẹ́bọ àwọn tí wọ́n mina lẹ́dínà na farro hùn àwọn tó ń pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ nkálukú wa ń ṣe tiẹ̀ wàkánù ṣíà wọn bá di ìjọ oríṣiríṣi ìjọ àwọn ẹlẹ́bọ ìjọ oríṣiríṣi ni wọ́n gbólóhùn ẹbọ lọ́pàá gbogbo wọn kọ ní ṣùgbọ́n kèé sí ìlànà kan náà ni wọ́n tẹ̀lé ọlọ́yà wà nù wọn ọlọ́bàtálá wà nù wọn onísàngó wà nù wọn ẹlẹ́yọ wà nù wọn onígbòrò wà ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tó yẹ pé ní ẹ̀kọ́ làwọn náà ń ṣe tí wọ́n ti rò pé àwọn ń tẹ̀lé bí àwọn Yẹhudi àwọn Nasara oríṣiríṣi ìlànà náà lẹ́ẹ̀bà lọ́dọ̀ tiwọn náà tí kan kan á sọ fún wa pé ní má rí bí wọn bínú iná dí iná hàn láwọn ń sìn wọn fún pàápàá ẹ̀ńkàlùkù pàtó mọ́ra pé tèmi ló dáa jù tèmi ló dáa jù ọlọ́run subhanahu wa ta'ala ó ní kámẹ́rì bí wọn ọlọ́run sọlá iná yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn tí ṣe ń lásàmì ni òfin ṣe yìn lára wọn ò bá ti ṣe ń mú pé ẹ̀sìn yẹlẹyẹlẹ ṣe fẹ́ ọlọ́run ó ní ìrẹ́ ànábì ò sí lára wọn kódà wọ́n jẹ́ pé ní ti ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa náà ló ní òun ṣe torí pé ní ìpín yẹlẹyẹlẹ yìí ìmọ̀ ń dí ni ìmọ̀ ń sọ nídọ̀lẹ́nu ọlọ́ni látàlẹ̀ ẹ̀záàrù ẹ fẹ́ sọ́ra fún fanfa ẹ jìnà sí fatẹ́mù ṣàlù kẹmọ́ bàjẹ́ tó máa kókó ẹjọ́ ní lágbára mọ́

à ń ṣe ájì kan náà àtúnṣe àwọn ìjọsìn míì náà ní àpapọ̀ lọ́wọ́ wa àtàlà ìlú tó yọnu sí ni ìrún fún un hadith àbí òrera tọ́jú ẹ̀ lọ àlù tí a nígbà Muhammad rasulillah tó ń sọ fún wa báyìí pé ní wa yakrahu lakum salasa ọlọ́wọ́ sàánù àtàlà ó ní fẹ́ nǹkan mẹ́ta fún yín kò sì fẹ́ nǹkan mẹ́ta inú pé à ń fa àbùdúhù ká máa tó nìkan wàlà tó ṣeré kù bí ìṣe à kẹ mọ́ sí nǹkan mi ní dẹ́yìn ọlọ́ nùtọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùnú torí pé tẹ́yìn bá ti sin nǹkan mi ní dẹ́yìn ọlọ́ ti sẹ́wọ̀ yìí tọ́lọ́ ẹ̀ ti jùnú. Ànábì wa tọ́lọ́ tún nífẹ̀ẹ́ sí pé wà á ń ta àtẹ́sìmù bí hábùlélá ìjẹ̀mí à kí gbogbo yín wá papọ̀ lórí kíni lórí ẹ̀sìn ọlọ́run kájé ọlọ́ọ̀ni kápapọ̀ lànàbí náà ní kápapọ̀ yìí ó ní bí hábùlélà kéde pẹ̀lú fẹ́ẹ́nu kápapọ̀ bí hábùlélà kágbẹ́ ẹ̀sìn ọlọ́wọ́ ọba bó ṣe wá. wàlá àtàfà rọ́pù kẹmẹ́ pín yẹlẹyẹlẹ eléyìí ní ti ń jẹ́ eléyìí mú wá àwọn ẹ̀sọ́ hábàtúlì kọ̀rọ̀ ìlú kálukú yàtọ̀ síra wọn. àti ìdílé kálukú yàtọ̀ síra wọn kódà lè pé pé àwọn ọ̀hún tó yàtọ̀ sáwọn ìyókù ṣùgbọ́n ìjọkẹ̀ yìí náà ni wọ́n fá bá níbí lò fádùbà Muhammad sallallahu alaihi wasallam tó fi kó láyé kò sí pé yẹlẹyẹlẹ òjò kírù nǹkan bẹ́ẹ̀ fẹ́ wáyé gan nígbà tí ìjà ṣẹlẹ̀ ní àárín ọmọ ọ̀dọ́ ọmọrù kan àti ọmọ ará Mọ̀dínà ọmọ ọ̀dọ́ ọmọrù pé yá alẹ́ mọ́kà ẹ̀yìn ará mọ́kà ẹ̀ wá gbà mílẹ̀ bákan náà ni ọmọ ẹ̀yìn ọmọ ará Madina pé yá alẹ́ ansọ́r ẹ̀yìn ará Madina ẹ̀ wá gbà mílẹ̀ nígbà tá níbi dọ́dọ̀ wọn ní àbìdá wà ìjà ìyíyá wà á nà bẹ́yìn náà àbẹ̀rù rẹ̀ kùn ìpè ẹlẹ́yàmẹ̀yà lẹ́fẹ́ pé tí ì tí ì kú láàrin yín nǹkan lùsà àtàwọn ẹ̀bọ̀lẹ̀ ẹ̀ ní pé ilé ará Mẹ́kà ará Madina ẹ kàn máa fi ìlú mọ̀ yàtọ̀ ṣùgbọ́n lánàá wọn ìṣesí wọn àkídà wọn ìjọsìn wọn gbogbo ẹ̀ pátá lẹ́yìn àlẹ́ wa Muhammad sọlá ayọ sọlá ìka ìkànnà ni ṣùgbọ́n àrùn ìpínyẹlẹ yẹlẹ wá dé nígbà sáré lọ nínú sáré bí wọn sì sọ kótó lọ ni torípẹ́rẹ́ ilé là ń pè ní mí àlámì nùbúkúwa ìtí ò ṣẹlẹ̀ láyé ànábì ṣùgbọ́n sáré ànábì ti sọ́ọ́lẹ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ìyẹn ló bàtà bá ń wú bàtà níbi ń sọ pé jọ yóò pín ń lò nílò pé tí padà ṣẹlẹ̀ pé ìfitárọ̀ pọ́tìlì yẹn hù ànábì yẹn pé ya pé àwọn Júù àwọn akọni yó wọ́n pín ìlà ìdá àwọn sọ̀rọ̀ ẹ̀yìn àfẹ́rẹ̀ kọ̀ wọ́n pín sí mẹ́ẹ̀ẹ́ ẹ̀yọ̀ kálẹ̀ ní àádọ́rin sí seventy one wàhálà kọ́tù nàṣọ́rọ́ alàtìmẹ̀sẹ́yìn wa sọ̀rọ̀ ẹ̀yìn àfẹ́rẹ̀ kọ̀ àwọn akọni yó àwọn pín sí seventy two wasatẹfutẹriku anibi wasatẹfutẹriku sí ìtòfi bẹ̀rẹ̀ yìí tó pé kò ṣẹlẹ̀ láyé mi tí a tó ti wà nínú ṣùgbọ́n yóò padà tẹ́lẹ̀ wàtàtẹ̀fẹ́ pàdé ìkùmà ìmọ̀ tèmi yìí ní ó padà wá pín nínú àgbèjì ìlà àtàlà àti wàtàbọ̀ yìí nà fẹ́ kọ́ yóò pín sí mẹ́tàléní àádọ́rin tí ń tẹ̀ ọ́tí tẹ́lẹ̀ ayélujára ní kò ló àfin náà gbogbo ẹnu nání lọ. ìlà wàhídà ayàfẹ́ yọ̀ọ̀kan ẹ̀yọ̀ọ̀kan yìí wáyà tó wá lórí ẹ̀ oríṣiríṣi ni anabi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀yọ kan ní alìjàmá a oní alìjàmá ìbákiri ń jẹ́ jàmá àwọn àbá àjẹ kọ́ ya pé jàmá tánàbí filẹ̀ òun náà ní bá rú ẹni tó bá wà lórí tí mo filẹ̀ tí ò pé yìí àwọn ni wọ́n là torí kó pa àtàlàyé ẹ̀ ń bò mí anabi ni máa ń alẹ́ ìyẹ́wò wà áfáàbí ẹni tó bá dúró lórí ntẹ́mi àti àwọn sọ̀hábà mi dúró lé lórí àwọn náà ni wọ́n là ó fọ́ mọ́ pé àfàwádùn àbọ̀rọ̀ àwọn tó jẹ́ mẹ́jọ ní tó tẹ̀lé mi ẹni tó wá nílànà òun náà ni ó là. hadithi fi ń yọ pé ní anabi ti ń sọ ọ́n lẹ̀ pé àrùn pínpín ó padà tẹ̀lẹ̀ láàrin àwa mùsùlùmí. látara kíni látara àwọn nǹkan tí ò sí láyé anabi sákọ̀rà gbé wọ́sùn látara ìròrí ìlànà ìjọsìn táwọn sọ̀hábọ̀ ọmọ táwọn padà máa ṣe náà ni ó padà pa pínpín. bákan náà anabi àwọn sọ̀rọ̀ sọ́lá ó sọ nu hadithi mi náà láwọn ọ̀rọ̀ tí ó báyìí tí fi ń kì wá nílọ̀ nípa pé ní ká fún ìpínyẹlẹyẹlẹ nínú ẹ̀sìn ẹ̀yẹ tó tẹ ọlọ́wọ́n bá àrùn yìí tí wọ́n á gbálé ọgọ́dẹ kan torí pàdé wà lọ́sọ́lá ó jẹ́ tí ó padà kárí ni tí ó pọ̀ ní tọ́nu hadithi ńgbà tó ṣe wá

ẹ̀ńtọ́lú kọ́nà ń bá ní kó máa bẹ láyé nù yín ẹgbẹ́ ńlá níbi sọ ń bẹ náà kò sọ pé lójú òun ìpẹ́ náà ẹ̀yin sàábì àtẹ̀tẹ̀ ń bọ̀ lẹ́yìn ẹ̀ńtọ́lú ń bá ní kó máa bẹ láyé nínú yín fọ̀tàyàrọ̀ ṣẹlá pàǹtẹ̀tì rọ̀ tó padà rí oríṣiríṣi ìṣẹ̀láàmù ìyapa tí ó mọ̀ fẹ́ àwọn mùsùlùmí ìyapa ẹnu sẹ́yìn ọ̀kan ní sẹ́mẹ́jì ní sẹ́mẹ́ta ní ara wọn tẹ́gbẹ́ tó bá fẹ́ tẹ̀sí ọmọ mọ̀ pé ọ̀nà wo mo fẹ́ gbà mo ní kí n tẹ̀sẹ̀ bọ̀. àti yẹ kó ya pé àwọn nǹkan àrùn tó padà ṣẹlẹ̀ láàrin àwa ó mọ̀ àwọn ó ti wá ṣẹlẹ̀ báyìí gbogbo wa náà ṣe. ìjẹ́ tá a ló bá ń ṣe ẹ̀kọ́ ògùn síbí àní ibi pé ní àwọn kan wà àìdá ló ń ṣe fún ìsìlámù yìí tábà rí ibi àrùn tí ń ṣe wá tá a pín ẹja wá sí pé ṣé ń kálukú O bá ti fẹ́ tí bóyá sábẹ́ ti fẹ́ wọn. àwọn pé tó pé àwọn mùsùlùmí ẹlẹ́yẹlẹ́ rẹ tí ò jẹ́ àgbọ̀ kan rẹ tí wọ́n tó lóṣè rẹ̀ bá fi kálukú lẹ̀ kí kálukú táwọn ẹ̀jẹ̀ bó bá ṣe rí. ibà sọ àlè lónígbèsè ayé wa nínú ẹbí wa bá bá ń jà àmọ́ parí ẹ̀ nì àná kálukú lẹ̀ káwọn ẹ̀yà palọ́ láwùjọ wa bá bá ń jà àmọ́ parí ẹ̀ nì àdùkà ẹ̀jẹ̀ àsọ̀kan ẹ̀jẹ̀ àparí ìjà yìí níbi iṣẹ́ wa bá bá ń ṣiṣẹ́ tí gbẹ́nu tó ò tó bá tó bá tẹ̀lẹ̀ àáparí ẹ̀yìn kó ló wá tó ti fi tẹ̀sùn tó lè jẹ́ kẹrin kálukú lẹ̀ àtẹnjó wí tí ò ẹ̀sìn la fẹ́ fẹlẹ́ ìbàjẹ́ ìyẹn ló fà bíẹ́ pé àrùn tí ń ṣe wáyé a mọ àwọn nǹkan tó fà á mọ ọ̀nà àbáyọ sí nínú nǹkan tó fà àrùn oní ẹni àdìjá tí kò bá mọ ń tó fẹ́ sẹ́sìn yóò mọ ni torí pé aláìmọ̀tẹ́ tó bá ṣe nǹkan tó rò pé tó ń ṣe dáa àìdáa ni ó máa jẹ́ ìyẹn ló fa ìkan nínú àwọn ẹni ìṣíwájú wa ó ní mọ̀nà ámìlà bìdúnà ẹnìkan tí bá ń ṣiṣẹ́ kan tí ò sí mọ̀ ń bẹ́ẹ̀ pápá kó ní ṣe pẹ̀lẹ́sìn máa yọ mímọ̀ tẹ̀lé kankan. etí ó máa bàjẹ́ tí ó máa rò pé ń tún nǹkan ṣe yóò pọ̀ ju ti ń tún ṣe lọ. àjálù ìdí àìmọ̀tẹ́ nínú ẹ̀sìn ní ti ń kó bá ẹ̀sìn lé nìyẹn. ìyẹn ló pàdé pé ní agbọ́dọ̀ gbẹ́sìn wáyé àgbọ́yé wo àgbọ́yé kí ni ọlọ́run wí kí sọ pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa bóun náà ṣe tọ́ bóun náà ṣe rìn bóun

sallallahu alaihi wa alihi ẹ padà bí di mi wa sunnatil khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di ẹ padà sí lánàá àwọn kùlàfà àwọn àròlé tó ń bọ̀ lẹ́yìn mi àwọn tó mọ̀nà tó lè bí ní mọ̀nà làwọn náà sọ sọ̀hábà yẹ pé àwọn ẹni ìṣíwájú wa ká padà sí wọn ti ń láàrin àlè ká padà sí àwọn tí ní ká padà sí. torí pé tá a bá tọ ìlànà mi tó yàtọ̀ sí lánàá wọn ìdí ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni ó mọ ẹsẹ̀lẹ̀ ọlọ́wà sọ́nà ọ̀tọ́lá ó ní wàyí àmọ́nù òbí méjìlì mọ́ àmọ́ tòun bí fakọ́dé sádà ọ̀ ọlọ́run ní táwọn èèyàn bá nígbàgbọ́ sí ń tẹ̀yìn yìí nígbàgbọ́ sí àwọn ni ọlọ́run gbajúmọ́ jọ́nà náà sọ̀hábà nẹ́bí fakọ́dé sádà wọ́n ti mọ̀nà fàyín tàwọn láwọ́ tábàlá lòlànà ẹni síwájú ọlọ́run fàyín náà ń rú ó ní ìyàpọ̀ ẹnu làámọ̀ wa iná ní ìṣẹ̀lẹ̀ sí wa lẹ́yìn eléyìí rí bá fájú tiẹ̀ ṣe rí eléyìí rí bá fájọ wọn ṣe rí eléyìí fẹ́ sọ tiẹ̀ bí ṣé wọn ṣe sọ eléyìí bí afálékè wọn ṣe sọ kódà tó gbélédè wọ pé bá yóò bó ṣe ṣe tiwa ní awúfá nu ẹsẹ tí yín bá ẹsẹ awúfá nu kílẹ̀ yóò mọ̀ ẹbí jẹ̀mọ́ yóò mọ̀ ẹbí ìpín yẹlẹyẹlẹ agbọ́dọ̀ gbọ́ ìmọ̀ ẹ̀sìn tá à ń ṣe yé àgbọ́yé ìgbọ́dọ̀ jẹ́ tó níbàámu sí àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa ìlọ́run bá sùpánà ọ̀tàlá ní sọ̀kúnmọ́dà alukur'an tó àmọ́ yìí ṣáàkì tó rọ̀sùn ẹni tó bá bá lẹ́bi ṣe fanfa tó ní bá lẹ́bi ṣe kọ́nà owó ṣe tó ń mi bá di má tàbá jáde láwùlì húdà lẹ́yìn ìgbà tó ti rọ́ọ̀nà ẹ̀ mọ̀ tán wàyẹ̀ tẹ́bi ìdá ìrọ̀ tẹ̀bí ìlmùmìnì tí wọ́n á rìn lànà ní tó yàtọ̀ sí táwọn mùmìnì àkọ́kọ́ rìn tí ó tẹ̀lé lánàá àwọn ẹni síwájú wa ọlọ́ni wà líyìí má tàwà láà ayẹ́kọ́ ti fa wàhálà fúnra ara rẹ̀ yóò sì rí lọ́dọ̀ ọlọ́ wọn ló sì léyìn ìjà nàmà kọ́nyẹ́lẹ́ wọn ló jà nàmà látara tó ń ṣe. ilé ìfi apẹ́ ní ìlànà ẹni ìṣíwájú yìí náà làá padà sí káàfì sọ̀kan àkọ́kọ́ lọ. inú ẹlẹ́ẹ̀kejì ni tó ń bí àwọn ẹlẹ́yàmẹ̀yà yìí àbí tí ń bí ìpínyẹlẹyẹlẹ láàrin àwa mùsùlùmí òun náà ni ìtìbá ọ̀lẹ̀ hawa ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu àìmẹ́yìn tó ti bòdodo rẹ̀ tó ní bóun ṣe máa sẹ́nu nígbà tẹ́yìn méjì jọ dúró tẹ́yìn kan wà lórí òdodo tẹ́yìn kejì ló máa lò fẹ́nu ìjà lè papọ̀ jẹ́ wọ́n máa pín ilẹ̀ ilẹ̀ ìfẹ́ nínú tó ń pín wa ni ọlọ́run àfọwọ́n wọn tààlà kò ti ròyìn ìfẹ́ nínú dáadáa nínú alukur'an gbogbo rẹ̀ tọ́lá ti rọrùn fẹ́nu ìròyìn tí ò dání ọlọ́run àfọwọ́n ayétamani sákàtà ilá tẹ́fẹ̀ rí ọ̀rọ̀ báyìí pé wọ́n lọ ṣe wíìlì bá lẹ́nu ti sọ̀rí báwo bá kéde ti kọ́ ebi ọmọ ọdún ṣe sọ̀rí ń bá wọn ṣe máa ṣe lọ. ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìwọ tó fẹ́ kájọ́ kan ǹjẹ́ ọlọ́jọ́ ọlọ́jọ́ irú ẹni bẹ́ẹ̀. torí pé fẹ́ẹ́nu kèbí tó dáa ètò bá ti sọ fún yẹn náà lèyìn ó máa ṣe. ìyẹn ló pàṣẹ pé ní agbọ́dọ̀ ìdí tọ́ba ti tẹ̀lé ẹ̀ wa ètò wọn di ẹ̀sẹ̀lẹ̀ o tó yàtọ̀ sí tí wọ́n ń ṣe àti tó yàtọ̀ sí tẹ́mi ń ṣe tí mo ti bá bó ṣe rí rè kò sí tó kù mọ́ ìka jù wọ́n lẹ̀ lọ. tata tẹ̀sìn ọlọ́run láàmú ẹ̀sẹ̀ ìyẹn ló jẹ́ àpapọ̀ lórí òdodo. bákan náà nínú tí ń bí wàhálà yìí ó ní ní àṣà àtúgbò lè mọ̀tẹ́ àbí. káwọn ẹsẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà oríṣiríṣi ló wà ànìmọ́sẹ̀ àbí wà fanimọ́sẹ̀ àbí fíjù kan làwọn ń tẹ̀lé màlìkí làwọn àwọn oníṣe ń tẹ̀ ń ṣeun báwo ti mọ ẹ̀dá wọ́ọ̀lẹ̀ kírun nu ẹ̀rí rẹ̀ àbíṣe sáàlùkùnù sáàd òré tó ní anábì máa ń gbọ́wọ́ lórí ara wọn ni báwo ta ṣe máa ṣẹ́nu ẹ̀rí rẹ̀ bá a ṣe ń kírun rẹ̀ bá a ṣe ń dájọ́ rẹ̀ bá a ṣe yẹn nábìlà yóò ní báwo ti máa ṣe tàwọn nu kò ní gbà ẹlòmíràn lórí tọ̀rí kọ́ làwọn báwo ti máa ṣe tàwọn náà nu lánàá tọ̀rí kọ́ ẹlẹ́yàmẹ́yà yìí. òun náà ń kó wa yẹlẹyẹlẹ tẹ pé a esi wá sọ ẹ̀sìn dẹ̀yà tó bá tẹ̀sí láàrin kan ní ẹ̀sìn àwọn ẹ̀yà báyìí lọ ṣe àwọn ni ẹ̀sìn ni haúsá náà ni ni kì í wá wa mọ́ eléyìí náà jẹ́ mọ́ islam gbogbo láyé gbogbo àyè gbé ni wà àzí wọn náà rọ́bù fún fàbùdùn ọlọ́ọ̀nì ń sìn kí wọn máa pín àfẹ́dè pín àáfàwọ̀ pín àáfìràn pín kódà láàrin elédè kan náà wọn tún fìlú pín ẹ̀yìn aráàlú báyìí ẹ̀yìn lẹ́yìn ṣe ti yín ẹ̀yìn ti mọ́kà lélẹ̀ ìgbàtà àti mọ́kà ìgbàtà àti mọ́dínà ìlànà ìgbàtà ti rán sí wa kò sọ rí anábì tí mo rán wọn dédé rán ẹjú pé wá àánú gbogbo ayé ni kìí sànú ara mọ́kà nìkan kìí sànú ara màdínà gbogbo eléyìí náà yẹ ká kíyèsí bákan náà nínú tí ó tó ń pín ayẹlẹyẹlẹ òun náà ni àtà áfúrúbìlì hizbi àní hizbi ìyà ẹlẹgbẹjẹgbẹ táwọn yóò jẹgbẹ ẹrí olórí wọn tó bá ti sọ náà ni kódà kó tẹ kẹsìn tó dájọ wọn tó bá ti sọ náà ni kódà kó ń tọ́nà wa wa tó fi sallallahu alaihi wasallam gbogbo eléyìí àrùn ní tí sàwọn mùsùlùmí ta gbọ́dọ̀ já wọn bẹ̀ gbogbo àpọ̀dọ̀ padà gẹ́gẹ́ bọ́lá ti sọ fún wa àtẹ́sí mú bí habulillahi jami'a ká padà sí ibi okun ọlọ́run níbi ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run fẹ́ lánàbí àwọn mùsùlùmí sọ́lá lápapọ̀ jami'a yẹn pé láì tẹ́kẹ́ ní kankan nù wa láàfijọ́ kan gbẹ́kẹ́ kálukú ṣe bó ṣe rí kó fi fẹ́ nú rẹ̀ kó fi bí ẹ̀sìn kó fi rọrí rẹ̀ kó fi gbé kó fi ti rán rẹ̀ kó fi gbé kó fi ti jọ rẹ̀ gbé jẹ̀mọ́ eléyìí àrùn tí ó mọ̀ ẹbí láàrin wa lẹ́nu kọ́nà wà sùpánù wa kó sànù ẹnu kọ̀ọ̀kan wa kó sàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين إن ẹrúsìn الله bá nínú àwọn okùnfà tí ó tó jẹ́ kí a ṣọ̀kan náà ni pé ká dúró lẹ́yìn olórí mùsùlùmí ẹni tó já láti àwa mùsùlùmí tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tí yóò yẹ̀ lé wa lórí. torí pé nínú wọ mùsùlùmí pé kó tẹ̀ lólórí kó mọ̀ bẹnu àtẹ́lù pàápàá jùlọ tó bá jẹ́ lórí mùsùlùmí torí pé lábẹ́ olórí kan kálálàtẹ̀ wa àwa mùsùlùmí òun náà làá fi ṣọ̀kan ẹ̀rí yóò darí ọ̀rọ̀ ẹ̀sìn wa yóò darí wa wọn àátẹ̀lé wọn torí pé wọn inú aburú máa ń dà lóru ni ìrìn àdébà sọ̀rọ̀ sọ́lá ó ní mọ̀nà kárọ̀jà mi nà tọ́ à ẹni tí ò bá tẹ̀ láláṣẹ àwọn olórí wà kárọ̀jà mi nà lìjàmá à àwọn fárọ̀kọ̀ lìjàmá à tó wá yapa jàmá mùsùlùmí fàmáàtà tó wá kú lórí kúkú fàmìtàtùhù jà ìlíyà ikú jà ìlíyà ló kú ikú àláìmọ̀kan ẹni tí ò bá ti tẹ̀lé àwọn aláṣẹ àwọn olórí sábà ń sọ lórí kákíyèsí lẹ́nu èké sọ lórí ìjọ yín lẹ́sìn sọ torí pé inú tí ń bí yẹlẹyẹlẹ náà nu sábà fọ lórí ìjọ tó ń jẹ mọ́ ìgẹ̀dọ̀ táwa yìí mọ́ ẹ̀gàn gbogbo sọ̀rọ̀dì àìmọye olórí olórí kéékèèké kéékèèké táwọn èèyàn ní ìyí ń kọ́ àwọn èyí ń gan aburú náà ń dálẹ̀ fọjọ́ fún yìí ẹ̀sìn àtẹ̀lé torí wípé ní nígbà tí àdúgbò ìta bá ní ogún ayépa ti pé sógún olórí tó jẹ́ lórí alórí ìlú tó jẹ́ mùsùlùmí lẹ̀sí ń sọ òní ànáńsọ yẹn ti róṣù ẹ sọdún ṣùgbọ́n lẹ́ni àni àwọn olórí tí wò tí ì sọ àwọn mùdírù wa ẹni ká mọ́ ti bẹ̀rẹ̀ àwọn ṣéèkù wa ẹni wọ̀n lé róṣù àwọn mùsùlùmí wa pé yẹlẹyẹlẹ àkó ti sọdún tán kódò lè dijọ́ kẹta fẹ́ ti ti gbà pé sọdún tán ti mọ lọ bí àkó sì mọ kẹ́ni ìsìláàmù kẹ́lẹ́ làbíjọ́ ń ṣe ara ìtẹ̀lé olórí ara burú tí mo mú wa nù yẹn lànà ìbámu sọlá ló fi sọ̀rọ̀ ìtẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ tó lágbára gẹ́ anábà sọlá ńgbà tó bá àwọn èsè bẹ́ẹ̀ islam wọn ṣe mùlẹ̀kọ́ islam ara tó sọ fún wọn nù yẹ́n ṣe wọn nù hadith Ubadah ibn Samit radiyallahu anhu wọn ni bayana rasulullah ala sam'i wa ta'a wọn lópin ìgbà tí ò bá ti pa àwọn aláṣẹ láti máa tẹ́lọ́ àwọn kan lóye bẹ́ẹ̀ abẹ́ wọn a ó dọ́nà yẹn fún ọmọ yẹn kó tẹ̀lé olórí ó dọ́nà yẹn fún fíìmù àhábà àwòkàlìhà níbi nǹkan tó bá nífẹ̀ẹ́ sí àbí ò bá fẹ́ gan mọ́làmù yóò mọ̀rù bìlì máa fìyà lófin ìgbà tán bá pa aláṣẹ kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀lú àbí ìjọ kan ó di tó lẹ ìlú dàrú ọ̀pọ̀lọpọ̀ lẹ lárúbá sáánù wọn rí tó fi yẹ pé ní a gbọ́rọ̀ sáwọn olórí wa lẹnu pàjùlọ olórí ẹsìn káti mọ fàdúrà wọn lọ́wọ́ ń jáde sí wọn ànígbà báyìí fún wa báyìí fún wa ìmọ̀ ń dà lúru ni ìjọ wa ọlọ́ba tààlà à ń pa kíyèsí wa nípa nípa àwọn ọ̀nà tí ó padà là wẹ́lẹ́wẹ́lẹ́ yìí gbẹ̀pẹ́ àlọ́ tó ní kátẹ̀lẹ́sẹ̀ oníjà sọ̀kan ọlọ́ba sùpánù ọ̀tàlá ó ní wàyínà hàbà sèrọ́ọ̀tì mùsẹ̀kìmà ọ̀nà tèmílélẹ́ ọ̀nà tèmílélẹ́ tó tọ́ yìí tọ́lọ́ ní àárín ọ̀nà tó tọ́ ni fàtẹ́bì rúhù ó ní kẹ́ o wàlá tẹ̀tẹ́bì àwọn ẹ mẹ́tẹ̀lé falata àwọn ọ̀nà tó wà sàn délẹ̀ ẹ o torí bá tẹ̀tẹ̀ tẹ́lé pàtàkì rọkọ̀ bí à ń ìyẹn ni ò ń jẹ́ kẹ́ mọ̀nà tọ́lọ́ ọba mọ́ yọ̀wé iná ló wá ṣẹlẹ̀ láwùjọ wa lé kí kálukú wa padà síbi ọ̀nà tọ́lọ́ Abdullahi bin tó yẹ pé káàdùn mọ àlìmí ẹni tó sì mọ èèyàn kọjú là nẹ́bí ó pẹ́ ọ̀sọ̀ abájọpọ̀ ó wá ní ibùdó mọ̀síwìdì ló fa àlà kan àlà ń tọ́ kò wọ́ rárá ó wá fa àwọn àlà kan sẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ sẹ́gbẹ́ tirẹ̀ àwọn èèyàn wá wọ́n pọ̀ wá ní tẹ́ rí yìí tí mo fà tó tọ́ yìí òun lọ̀nà tọ́lọ̀ tẹ́ ẹ wá láwọn ọ̀nà tí wọ́n wà lẹ́gbẹ́ ọ̀tún lẹ́gbẹ́ tí òun làwọn ọ̀nà tí ò dáa ala kulli sabil minha ṣètọ́nù yẹ ti fi wìlẹ̀ yìí gbogbo ọ̀nà kọ̀ọ̀kan ló wá ní ṣètọ́nù tí ó wọn tòkè síbẹ̀ tó ní wọn pèpè lóye kórúkọ ẹ̀sìn ní wọn fi pèpè gẹ́gẹ́ bá lè fi sọ̀rọ̀ hadith Usayf ibn Yaman ó ní ìgbà tí ń sọ báwọn yóò ti padà rí tí Usayf bá ń béèrè lọ ìpín sígbà bá ẹ̀rí àbẹ́bí dùn á tún olùpèpè ni wọ́n tọ́nà láwọn ń pèpè gbọ́ alá àbúwá bi jahannam lórí iná ẹja ànámà báyìí náà dúró lé lórí ẹ mọ̀ ní tọ́nà náà pèpè káàkiri káàkiri láwọn gbọ́ káàkiri ṣùgbọ́n lómi fi dín pèpè tí ò dá ní ìrẹ́ sífù hùn ṣàlàyé rẹ̀ fún wọn àwọn wa làánú wọn fi sọ̀rọ̀ tẹ́wà ń gbọ́nu rédíò tó ọ̀rọ̀ ọ̀rọ̀ mi tó gbọ́ pé a ah, ṣé n tó ti pera rẹ̀ láàfáà lẹ́nu tẹ́lẹ̀ àbádùgbò yín lọ́ọ́ ti kó àdìmọ́ṣáláṣí yín bóyá àwọn àlùjẹ̀nu náà mọ̀ sọ́dún kìí sọ àlùjẹ̀nu èèyàn bíi tiwa náà ni wọ́n ó ti jẹ́ pé ká bá fẹ́ ṣọ̀kan agbọ́dọ̀ mọ̀lẹ̀ tó tọ́ yìí kí gbogbo wa padà síbẹ̀ gbogbo èyí tó wọ́ kí kálukú wúra rẹ̀ tí èyí tó wọ́ kọ́ ni mo wà

láwùjọ wa ṣùgbọ́n láì sí yún ká máa fi orí wá sẹ́sìn ká máa fi báwa ṣe rí sẹ́sìn ká máa fi bíjọ wá ṣe sẹ́sìn jẹ̀mọ́ rẹ̀ eléyìí yóò máa fún ayẹlẹ rẹ ni yóò máa jẹ́ kí àdádálẹ̀ àdádálẹ̀ oríṣiríṣi kó máa ṣẹlẹ̀ láwùjọ wa ni ẹ̀yin ẹ̀wọ̀n tó lẹ́sẹ̀ lọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló gbẹ́ni ló gbàgbé ní gbogbo ńlọ mọ́ṣáláṣí lè ṣàdúrà àwọn kótọ́dún tuntun lóríṣiríṣi lọ́kàn òjọ̀ kan sẹ́sìn náà ló mú yín wá tó bá ní àtọ̀ kan tí ìwọ àtẹniyún náà jọ lè papọ̀ ẹ mọ̀ pé ní táwọn yẹn ń ṣe ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ti ṣe mu wá kí gbogbo wa wúra wa ò ká padà sí pẹ̀lẹ́ kí ìjọkàn tí ọlọ́run bá sọ kó lè máa tẹ láàrin wa pé wà nínú àbí ummatukum ummatan wahida pé ìjọ yìí ìjọkàn náà ni kọlọba sùpánà wa tààlà kó ṣàánú wa kí ó sẹnu wa lọ́kàn kó jẹ́ kẹnu wa kó àmọ́ ṣe ládùúgbò àdúgbò àmọ́ ṣiṣẹ́ náà tọ́ táwa ní sábẹ́ kọ́ sẹnu wa lọ́kàn kájọ́ kan àtúmọ̀ ṣiṣẹ́ tọ́ torí pé ìjọkàn tán sọ rúùmù àti fáńsì tó dàgẹ́ bí amẹ́ríkà àti rọ́ṣíà ń gbà náà ṣùgbọ́n níbi tí ò ti ju hundred years lọ tó dé ó sì kọ́ńkà rẹ̀ nìyí nítorí kíni nítorí pé àwọn tó gbẹ́sìn yìí dání orí ìjọ kan náà wà àdìsọ́kàn wọn èyí tánẹ́bí mú wa ni ṣùgbọ́n alẹ́ ni akànpọ̀ ni àdìsọ́kàn oríṣiríṣi ló wà lọ́kàn wa kọ́lọ́ba sọ̀hánà wa tààlà kó ṣàánú wa kí ó kó sì yọ ọ́nùfẹ́ kọ̀ọ̀kan wa láyé kó yọ ọ́nùfẹ́ wa lọ́jọ́ pé dàrú kìyàmù وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين